جاء المقام إلى الجزع النخلة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فيا عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه بالسر والعلن يقول عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون عباد الله nípa كافي fi àkókò pé ọjọ́ yẹn ni wọ́n bí anabi ayisa aleyhi salatu wa salam wọ́n ní àwọn ìtàdéjì fún àwọn àtàjẹ́ mùsùlùmí òdodo ayé mùsùlùmí náà ibadallah ẹ̀yàn nípa tó òdodo ẹ̀yàn arúgbìn ọlọ́run kájíkọ́ yé wa wípé àkókò tí wọ́n bí anabi ayisa aleyhi salatu wa tọ́jọ́ kan lára àwọn olùlẹ̀ àásùnmí mi náà lóṣù yìí. ìkànnà àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n nípìn tó ti fi ìṣẹ̀lẹ̀ láńṣẹ̀lẹ̀ tí wọ́n lè fi kúrò lórí iṣẹ́ ọlọ́run òsì kúrò. nàbí láyé àyíká àdé sọlá tó sọlá láti fi gbèsè kékeré ọjọ́ òní ti ti twenty five nínú oṣù December òun ló ṣe déédé ọjọ́ ní wọ́n bá nílò àyíká àlejò sọ́lá àtọ̀sọ́lá ó ní ìdí àwọn àkíyèsí dábì àwọn mùsùlùmí. àkọ́kọ́ náà kájẹ́kọ́ lọ yé wa wípé ìjọ tí wọ́n bá nílò àyíká àlejò sọ́lá àtọ̀sọ́lá mìíràn lọ́wọ́ yìí ọwọ́ àwọn àwọn nǹkan tó ń pamọ́ tó ṣe wípé kò sẹ́ni tó lè là á mọ́lẹ̀ àyàfi tá a bá rí wá ìmísí látọ̀dọ̀ ọba dẹ́dà tó sọ pé ọjọ́ báyìí ni wọ́n bá nẹ́bí àyíká aleyhi salatu salamu ala nabi yìí. nínú nǹkan tó pamọ́ ló wà because kò sí àwọn àfitì èyí táwọn mùsùlùmí máa ń dúró lórí ẹ̀ kó tó ti bá fi ọ̀rọ̀ rinlẹ̀ àwọn àfitì yẹn já kélékèlé kò sópọ̀ nípa déètì tí wọ́n máa ń sọ fún wọn bá nígbà yín sá lè sọlá àbò sọlá. àti wípé àwọn ẹni tí wọ́n kọ àkọọ́lẹ̀ nípa rẹ̀ ẹnu wọn ò kò ìgbéjọba yìí ni wọ́n bí. ọ̀rọ̀ mi òun ni pé kábíjọ́ lọ yé wa èèyàn ló fi ọlọ́ kábímọ̀ nípa ọjọ́ tí wọ́n bí àgbẹ̀bí àyíká lè sọlá àbò ìmọ̀gá tó ṣe pé kò lè ṣàǹfààní kankan bó ti já sí pé àìmọ̀gá kò lè kó nira kankan báyìí ó ti akásẹ̀ wà á sọ wípé ọmọdé ìṣiṣẹ́ tí wọ́n bá nẹ́bí àyín sá lè sọ̀rọ̀ àdọ̀sọ̀rọ̀ èyí kì í sòun nìkan òun làwọn aránṣẹ́ ọlọ́run kì í dẹ́ sòun nìkan iná ni ọwà nínú ọdẹlẹ azmi dáa rí ẹmí náà rọṣùn márùn máa ní wọn ọjà pàtó déètì wọn inú wọn bá nẹbi nuhu alayhi salatu wa salam igbó ni wọn bá nẹbi musa alayhi salatu wa salam igbó ni wọn bá nẹbi ibrahim alayhi salatu wa salam ọmọ ìgbé kìí ṣe mọ̀kẹ́kan tó lè wúlò bá bá tẹ̀ mọ́ ọ̀nà kò sì lè kó nira bá wa àtẹ̀sí wa bá àtàmọ́dé jùlọ. ọ̀rọ̀ kẹta tí a fẹ́ sáwájú lórí ẹ̀ òun ni bébí bí àlejò Muhammad sallallahu alaihi wa sallam sallam òun ló súnmọ́ wa sí nítorí pé wọ́n bá nẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam lẹ́yìn ọgọ́rùn-ún márùn-ún ọdún àti àádọ́rin tá nẹ́bí àyíká ti lọ. bẹ́ẹ̀ dẹ̀ ni àkọọ́lẹ̀ sọ nínú báíbùlù náà yìí pé kí wọ́n retí bíbí ànẹ́bí sallallahu alaihi ànẹ́bí tó wá lásìkò ní gbogbo èèyàn ṣe wọ́n bí wọ́n bí wọ́n bí àmọ́mọ́ méjì rẹ̀ ní pàtó tó gbàgbá yìí wọ́n bá nẹ́bí sallallahu alaihi wasallam. ó tún wá nínú fámìlì tó láàbù lága ó níran àmìyè àwọn aṣáájú tí wọ́n ń darí ilẹ̀ mẹ́ta ìdílé yẹn là nẹ́bí ti jáde sallallahu alaihi wasallam tó ti bẹ́ẹ̀ àmọ́ pàtó ìjọ tí wọ́n bá nẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀rí bá ń sọ fún ẹ̀yìn ọdún ọlọ́run ètò gbogbo àwọn ẹni tí wọ́n fún ọjọ́ kejìlá nínú oṣù rọ̀jò láwùwẹ̀lẹ̀ tí wọ́n fi ń ṣe àyájọ́ ọjọ́ ọbí ànábì sallallahu alaihi wa sallam bí ṣe pé ọjọ́ yẹn ló ti dé ní ìjọ́ta ànábì jáde láyé sallallahu alaihi wa sallam àwọn ènìyàn ń sìnkú òjijì ọlọ́run ọyọ mùsùlùmí ibadallah ẹ̀yìn ọdún ọlọ́run ẹ̀ wá rí àwọn ọkùnrin yóò oríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ nípa ọjọ́ wo ni wọ́n bá nílẹ̀ àyíká tí wọ́n sọ bá àwọn sọ ní ọjọ́ òbí rẹ̀ ní twenty five december àwọn mi sọ pé náà àwọn tó ti sọ pé náà lọ́rọ̀ wọn nílẹ̀ tí tọ́jú pé kì í ṣe ní ìjọjọ́ yìí. sátó wa sọ sí àwa mùsùlùmí ìyàtọ̀ ẹni bẹ lọ́dọ̀ àwa mùsùlùmí náà kásẹ̀ àfẹnusí bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí ń pa pé kí wọn bá nílẹ̀ àyíká nítorí àgbọ́yé àwọn àyà tá a padà kà fún wa nípa péjọ sí Maria àríkàtàlá tọ́ba nàbẹ̀ àyíṣà ọjọ́ yẹn èso orúkọ kò jáde àrínà àwọn mùsùlùmí tí wọ́n tẹ̀sọ́ wípé èso yóò lè jáde ní àkókò ọyẹ́ tá a wà yìí àdéhùn làárẹ̀ ń ká lásìkò yìí ká tọ́ka sí lọ́wọ́lọ́wọ́ kí ẹ bá sí ọ̀gẹ̀dẹ̀ tọ́já sí pé yóò máa pọ́n síra wọn yóò máa pọ́n síra wọn ìṣòwò láàyè sọ yóò bá ń jáde orúkọ ní àsìkò ọyẹ ìyẹn lọ́fà ìyàgbọ́ ẹni ti wà lọ́dọ̀ àwọn mùsùlùmí nípa pé àáyà sọ pé sòrò tọ̀nù bí ọlọ́run ní kí mọ́ríàmù máa jẹ yẹn ètò yẹn ń jábọ́ kò sì lè já sí ìkọ̀ ọyá àsìkò òru lọ́gọ́dọ̀ tó ayé wà mùsùlùmí náà ìlú àdàlá bí ìyàgbọ́ ẹni ti lọ́wọ́ pẹ̀lú ohun táyà yẹn sọ. èyí tó ń rinlẹ̀ jù náà ni wípé ìṣàbọ̀ èso nírú àkókò tí mọ́ríàmù fẹ́ bímọ yẹn kàrámà ni mìíràn lọ́ọ̀nì àná ní ìdí àpọ́nlé orí rẹ̀ làwọn mùsùlùmí gbọ́dọ̀ wà láti ọ̀dọ̀ ọba adẹ́dà tó ti sàpọ́nlé rẹ̀ fáńtẹ́lì àyíṣà àti mọ́ríàmù ìyá rẹ̀ alẹ́dìmọ̀ sọlá àti ọ̀sẹ̀lá kìí bẹ́ẹ̀ ṣe yẹn làkọ́kọ́ ó ti ṣẹlẹ̀ sí mọ́ríàmù náà tẹ́lẹ̀ irú ohun tó jọ bẹ́ẹ̀ nígbà tí zakari yá alẹ́ ìsọ́lá tó sọ́lá ń gbé bí tọ́mọ́ríà ọlọ́run bàbá dẹ́dá sálàyé yẹn fún wa yìí pé kò lẹ́nu dákàlà alẹ́ ha zakari yá lè kọ́ra gbogbo ìgbà yóò tí zakari yá bá ti wọ ààyè ìjọsìn tí mọ́ríà mú wà tó ti ń sílọ̀ wájàdá ìdá ààrẹ ń kọ́ bá ìjẹ́ ẹ̀kú ìyẹn ni pé èso tá a máa ń rí lásìkò yóò bá níwájú rẹ̀ lásìkò ọyẹ́ èyí tá a máa ń rí lásìkò ọyẹ́ yóò bá níwájú rẹ̀ lásìkò ooru tọ́ba wa ta bẹ́ẹ̀ yóò máa sọ wípé yá Mariam ìrẹ̀ Mariam á ní láti àdá mbolokiri lè gbolele ìdíje fún ọ ọrẹ àwọn ọ̀tá wọn pé wúwa mi ní àyè sí látọ̀dọ̀ Ọlọ́run ọba aláàlóńdíwà inna Allaha yarzuqu man yasha'u bighayri hisab torí ọlọ́run lè pèsè fẹ́ni tó bá wù láì lè ní ìṣòro ẹ̀rí ayé al-muslimuna ibadallah ẹ̀yìn ọdún ní ọlọ́run jẹ́ wọ́n bí ànábì àyín sáré sọlá tó sọlá ní àsìkò ọyẹ pàpà jùlọ ní ọjọ́ òní títí twenty five december gẹ́gẹ́ báwọn ẹ̀sọ́ ọlọ́run táwọn wà bọ́ọ̀lù ipò ọ̀la ọ wà tí wọ́n bá wọn ti wí bẹ́ẹ̀. àbí wọ́n ti ọ̀tá tẹ́lẹ̀ ẹ̀yìn sá ní january báwọn ọ̀nà sọ̀rọ̀ shark tẹ́lẹ̀ pé láàrin àwọn ti rí omi ẹnu wọn òkò péjọ ni wọ́n bí. àwọn ọ̀nà sọ̀rọ̀ táwọn wà ní fúyọ òun bí wọn àwọn ní january ni wọ́n bí. wọ́n ní tàbá lọ́wọ́ nínú àwọn ìṣe ìyẹn bẹ́ẹ̀ bọ́ọ̀lù èyí tó ṣe kọ́ jẹ́ tẹ́lẹ̀ àwọn wọ́n pè káni wọ́n bí Ànábì Ìsá alayhi salatu wassalam nírọ̀ ọjọ́ òní ti di twenty five of December bí kò sí kọ́ wà nínú mọ̀tàrọ̀ áàtìlì wà dá tó ti rí nìyẹn ọ wà nínú àdádálẹ̀ àwọn alágbélé rọ wọn la fi láwọn ọmọ aláwùjọ wa lọ wọn yà mí lọ́wọ́ fún mùsùlùmí wọn à ń kíra wọn tẹ̀ táwọn ìdàrẹ́ kí wọ́n máa ń kọ́ ọ̀dùn wọn lórí rédíò yẹn lótú ajá àpá rẹ̀ pé kọ́ báyìí lòun jẹ àpò ọdún ọdún nínú mùsàrọ̀ áàtìlù wà dọ́à kiri yóò kẹ́ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ báyìí o pé ọ wà nínú àdádálẹ̀ àlùwàdọ́à àwọn alágbèélẹ̀rọ pé báwọn ni wọ́n fẹ́ gbélẹ̀ fẹ́ yá wọn twenty five kò sí kílẹ̀ ká tó fi yé mi wípé twenty five wọn bá tẹ̀lé àyíṣà àlùfọ́lá àtọ̀sọ̀rẹ́ á kájẹ̀ lásán bá pé kí wọ́n bá tẹ̀ bí twenty five kọ́ sí wọn ní ká sọdún bẹ̀ ẹ̀sìn wọn ò tiẹ̀ kọ́kọ́ sọ fún wọn gbà ní òṣìṣẹ́ ọdún kankan bẹ̀ àgbélẹ̀rọ ní è yọ máa wá kílé àṣírí pẹ̀lú gbogbo àkọọ́lẹ̀ yìí tó ṣe é fìdímú tó fìdímú lẹ̀ tá a rí kà nípa ẹ̀sìn wọn wọn ní pé fẹ́ rí ọdún ọjọ́ òní tí wọ́n pè ní twenty five ní oṣù dìsẹ́mbà wọn láwọn fi ń sáàmì ìjọ tí wọ́n bí jésù ìyànnà bíi láàrin ìsàlẹ̀ ìsàlẹ̀ ìsàlẹ̀ ẹnu wọn kò sí kí wọ́n mú ọjọ́ òní kí wọ́n mú jésù wọ́n tẹ̀ fẹ́ lábẹ́ nǹkan bá wa mùsùlùmí ajínigbé ọ̀yọ́ là wa ọ̀yọ́ sí ọ̀gbọ́dọ̀ máa ń débi ara ẹni kẹfà. ẹni tó ń ti orin lẹ̀ orin àwọn eléyìí ara táwọn bá sí á sí ni ẹ má àgbàdo ọdún méjì bá mùsùlùmí ní fóun náà ni ó ti máa ọdún títí ayérayé òun náà ni ọdún wọ́n ní gbàtà nẹ́bí sọlá sọlá tí wọ́n dé Madina ní Madina wọ́n ní ọjọ́ méjì kan ní wọ́n máa fi ń ṣeré tí wọ́n máa ń yọ̀ sẹ̀sẹ̀ ṣe ọlọ́run ọba wa ní ẹjọ́ ọlọ́run ti pààrọ̀ ọjọ́ méjì míì fún yín yàtọ̀ sílẹ̀ òun náà ní ọdún jágà àbẹ̀dùn léyà ẹ máa ṣeré mbẹ ẹ máa yọ̀ sẹ̀sẹ̀ mbẹ ẹ rí sí ọdún tó àyọ̀ rìn lẹ̀ tẹ́lẹ̀ yìí wọ́n padà fẹ́nu kò sí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àríyànjiyàn pé àníwọ̀n òbí bẹ́ẹ̀ má jẹ́ adara wa láà. ìfẹ́nukò yẹn tó wá wáyé láti sọ wípé èkì fáwọn spanish ti tẹ́lẹ̀ ẹ sì má jẹ́ àgbàgbé ọ̀rọ̀ pẹ̀ láti ti làwa fi ń ti lọ́wọ́n. ọ̀kẹ́ náà àwọn olùmọ̀ sọ wípé lẹ́wọ́lẹ́ ìsìnẹ́ẹ̀dù làkọ́ ìlànà ọ̀ṣẹ́ ẹ̀ mọ̀ṣẹ́ ẹ̀ máa ṣà tí ìbá pàṣẹ sí ni ẹni ọba wọ̀ ọba máa sọ ohun tó bá àti fìlàwà fi ń ṣe lọ́wọ́ táwọn bá sọ pé àdásánà ah, àdásánà àdásánà lágbájá gbà wá ó gbà wá lábọ́dọ̀ lágbájá ó gbà wá lábọ́dọ̀ tàmẹ́lú kódà àwọn òrèlè káàsì ìgbẹ́ni ọlọ́dọ̀ ọ̀dọ́ àbílà ìfẹ́dùkọ̀ yìí fún àwáyé lẹ́yìn ọgọ́rùn-ún ọdún mẹ́ta ẹ̀rọ bọ́jọ́ yẹn ti fẹ́dù ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ wa nínú ìbàdàn ẹlòmíì fẹ́ lè má sí fún àdọ́ta ọdún ọmọdé ìjọjọ́ òbí rẹ̀. Fẹ́mi ti àwọn bàbá kejì, bàbá kẹta, bàbá kẹrin, bàbá karùn-ún, ẹlòmí ìjẹ̀bú wọn ti dé sẹ́yìn. Ẹlòmí wọn máa para wọn gan, ibi ẹ̀yin tẹ̀yìn sọmọ ẹ̀yin tẹ̀yìn sọmọ ìlú. Ẹ dákúta lọ́wọ́ sẹ́yìn ní gbogbo wa. Ìpínlẹ̀ sẹ́yìn jẹ́ ń bolú, ìbọ̀dù sèdí náà. Tó nípa bẹ́ẹ̀, lójúgbà sí pé kí wọ́n tó ń tẹ̀ sẹ́nu kò gan lẹ́yìn ọgọ́rùn-ún mẹ́ta ọdún ni ní ọgọ́rùn mẹ́ta ọdún ẹnu òsì kò péjọ kan ni ọdún kan ni ṣùgbọ́n àwọn bàbá ṣọ́ọ̀ṣì wọ́n sàpàdà wá dúró lórí wípé àà ẹjẹ́ alọ́dún tá a máa ṣe wọ́n sàṣàkú nígbà tá a rí ọgọ́rùn ọdún mẹ́ta àti mẹ́tàdínláàádọ́ta tí wọ́n rà fọ́ọ̀tù sẹ́wọ̀n yẹn lẹ́yìn ìgbà tí wọ́n bá mẹ́rin ẹ̀yìn sáré ìfọláṣọ sàlámù lẹ́yìn èdè àti gbàgbé ẹ̀ ti pẹ́. lẹ́nu ọjọ́ mẹ́ta ni mò ń sọ fọ́kàn náà àwọn ọmọ ìyá pé níjọba dálé kí wàá lẹ́nu sí kí n máa mọ àlàyé àwọn ẹni tí wọ́n jáde lákọ̀ọ́kọ́ tó jáde lẹ́yìn ìjọ òní náà torí ọmọ ọ̀sùn mi yàrá ìsáré oníṣẹ́lá ni nà sí yìí tí ọba nǹkan ọdún mẹ́wàá ni wọ́n bẹ̀ máa ṣàlàyé tẹ́ ti gbàgbé ọdún kẹwàá nìyí mo ti gbàgbé níbẹ̀ láwa rẹ̀ ti tẹ́wọ́ àkọ́tù forty seven years ìbẹ̀lá bí àwọn afíjì eléyàn múlẹ̀ wọ́n á fẹ́ fẹnu kò pé káwọn mú twenty five kíláàsì tí wọ́n fi mú twenty five December iye ọ̀sẹ̀ sí mọ́ ẹ̀yin nígbà tó lọ ọmọ àyẹ̀kọ́ yé wa bẹ́ẹ̀ bá tẹ̀ torí kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ní nítorí pé wọ́n gbà pé twenty five o december yìí òun àlèkèláàbò ṣẹ̀mùtì máa ń tẹ̀lẹ̀ ìṣìdá ìyípo ìlọ́bírí òòrùn pẹ̀lú ojú ojú ọjọ́ máa ń tẹ̀jì nírọ̀ àkókò yìí bẹ́ẹ̀ dẹ̀bi ní róòmù nígbà yẹn tó ṣe pé ń bẹ̀ ní ẹ̀sìn kiri yóò ti fúri lẹ̀ jù ẹ̀rí twenty five yìí àwọn máa fi ń ṣe ayẹyẹ wọ́n máa fi ń ṣe ayẹyẹ nílùú yẹn ìmọ̀tún wọn wọ́n ń ṣe o ẹ̀yìndùn wọ̀sàní ọ̀mí ọdún òrìṣà pé wọ́n ń bọ̀ òru tọ́wọ́ ajẹ́ ti ẹ̀yà àwọn róòmù lákòókò yẹn. kódà kìí ṣe róòmù nìkan ní China wọ́n mú un déètì ní Greek wọ́n mú un déètì ní France wọ́n mú un déètì ètò ogun ọ̀pátá wọ́n fi ń sọdún ẹ̀kọ́ rẹ̀. ọwọ́ àti pé àwọn sọ́ọ̀tì wa rí pé àwọn ọ̀lágbára láti ṣe ń di ọdún ọjọ́ òní wọn ò máa fi sọdún wọ́n á bá wọn pílẹ̀sì ẹ̀ wọ́n bá wọn fẹ́ lójú wọ́n bá ní jọ́ ni wọ́n bí olùgbàyà olùgbàlàgbáyé ìgbèlè ayé alùsùlùmí náà ìgbà àdàlà ẹ̀rí tọ́jẹ́sì ìfẹ́ tó fìdí múlẹ̀ níbi ó kílẹ̀ àyè fàdínẹ́bẹ̀ ẹ̀yìn sàlẹ̀ sọlá àtọ̀sẹ̀lẹ̀ nínú àkọọ́lẹ̀ tí wọn nítorí kó lè bọ́ nínú ẹ̀ bá mọ́ òun ni wọ́n fà tí wọ́n fà nẹ́bí musa nù àtànẹ́bẹ̀ ẹ̀yìn sàlẹ̀ sọlá àtọ̀sẹ̀lẹ̀ kó sùn kẹjọ tó sùn kẹsàn-án kọ́dà tíra àwọn fìdí ẹ̀ múlẹ̀ tíra kan pè ní Qamusul Kitabil Muqaddas tàbí sọ pé dísánárì tíra wọn wọn ní sábà lọ wo bí wọn kọ sánẹt wọn sọ ọ yìí pé ẹ̀ẹ́dí èso èyí tí mọ́ríàmù tí ọlọ́run ní kí mọ́ríàmù jáde nígbà tó fẹ́ bá nẹ́gà yín sá inú oṣù tí máa ń jáde oṣù kẹjọ sóṣù kẹsàn-án ni àti wípé sàn bí ẹ̀sìn àbí báíbòlù ṣe dé China tọ́lọ́ ti dé bẹ́ẹ̀ ti pẹ́ lẹ́nu ọ̀fún báwọn ènìyàn bá sọ ẹ̀ka lè gbà tí wọ́n ń sọ̀rọ̀. wọ́n ní ìjìnlù ìyẹn báíbòlù ọwọ́ China ní ní twenty five àbí twenty six years tí wọ́n bá nàbí àyíṣà alayhi salatu wassalam ẹ̀hàn pé kí ìfọgbọ́n ọdún ó fi hàn pé tí irú wọn yẹn bá ń sọ̀rọ̀ ìyẹn ọ̀fẹ́ gbọ́rọ̀ wọn díẹ̀ àwọn padà tẹ fi díẹ̀ múlẹ̀ yìí tẹ ẹ̀tọ́ sábà tẹ wàá sọ fún afẹ́ sọ fún tí wọ́n bí àlẹ́lẹ́ yìí ta lè sọ láti sọ́ra àti ọdún yìí tí wọ́n ń pè ní two thousand and twenty yìí ó yẹ ká máa pè ní two thousand and twenty eight àbí ká máa pè ní two thousand and twenty eight òun ló ti déédéé ìgbà tí wọ́n bí àlẹ́lẹ́ yìí ta lè sọ láti sọ́ra yóò ti jókòó kẹsàn-án tó kún kẹwàá ayé àlùmùsùlùmí náà ìbáradàlá á lè tó gbọ́ àwọn ọ̀sẹ̀ ní ìyẹn kò ní ìṣòwò ọ̀rẹ́ náà torí bẹ́ẹ̀ wọn lọ́dún bẹ́ẹ̀ ọdún ẹ̀kọ́ ni wọ́n máa ń ṣe ní twenty five of December ṣé mùsùlùmí ọmọ wa bá wọn kópa níbi ọdún ẹ̀kọ́ táwọn àwa bí wọn nípa ọdún ẹ̀kọ́ ká má gbàgbé pé wọ́n ń tẹ̀sọ́tà àti fọ́ọ̀mì ọ̀bùwàmí ẹni yóò tó bá fara jọ ìjọba àwọn náà ti dára àkúlùkọ́ ilé káàdà ìṣèlú ìwọ̀lẹ́sùn ولسان المسلمين في محل الأرض وقريبها استكبروه وانظروا إليه إنه هو الرحيم العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا ورسولنا محمد صلى الله عليه وآله أجمعين أما بعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ẹgbẹ̀rún ọlọ́run ọ̀rọ̀ ìyẹn ló sọ̀rọ̀ aṣọ fún afẹ́fájọ́ lọ́yọ̀ wa wípé kò sí ẹ̀rí kankan tó fi di ọjọ́ bí àlọ́yọ̀ àyíṣà àdìsọ́lá àtọ̀sọ́lá àwọn ilẹ̀ rárá rárá bí kí n lọ yẹn ọ̀sẹ́rì tó fi di ẹ̀múlẹ̀ nù sẹ̀rí àkóso báyìí àbámọ́já kan ní gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ṣùgbọ́n bá gbọ́ nípa bí àlọ́yọ̀ àyíṣà àdìsọ́lá àtọ̀sọ́lá ọ̀rọ̀ níta gbọ́dọ̀ ní ìgbàgbọ́ ike ọ̀gbìn láwọn ọ̀rìn lẹ́ra àwọn ọ̀rìn sí ọlọ́run tó ti jẹ́rú ọlọ́run wíwáyé rẹ̀ ìyanu mi pẹ̀lú ike ọlọ́run ní kọ́ wáyé ike ìlọsílẹ̀ pẹ̀lú gbólóhùn ọlọ́run ọjọ́ ìgbà kan tó ṣe ikú níyàwó lọ́pọ̀ ní bàbá òun lọ́pà nínú àlùkọ́tà ni wa ọlọ́run sọ fún àbẹ́sì sallallahu alaihi wasallam sàlàyé mọ́ríàmù fáwọn èèyàn náà lọ́wọ́ náà èdè sábàbà mi àlè àmọ̀ká rẹ̀ sàkíyà nígbà tó yẹ bá kó lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ọwọ́ lọ sí ìfòyọ́rù ní mọ́sílẹ̀ àkùsọ̀ níbi tó tó ti jọ̀lẹ̀ pàtàkàdà mi dúró ní ìjáàbà ọwọ́ akúgàgà ó jìnlẹ̀ sáwọn ará ilé yẹn nígbà wọ́n sì sọ́ọ̀bù rẹ̀ nípa ìjọ tó ti ń ṣe ọlọ́run nípa àrùsánná ilé ìyá rúhánì ọlọ́run la wá sẹ́ndì jìbìrìlì ọ̀tàmọ́sálẹ̀ lọ́sàrán sàbíyà ọwọ́ ayọ̀ sí ní ẹ̀dá tó pé ọ̀rọ̀ àbílí ni àwọn òbí rahman mi mọ́lúwà ló wá ń sọ fún jìbìrìlì nígbà tó yọ ìgbè mọ́ ń wá sọ ọlọ́run ọba àjọ kí ayé nípa rẹ̀ ò bí ìkúrú sàbẹ̀síyà ọba ìgbé wọn ẹ̀fẹ́ rọ̀ lọ ìbílẹ̀ wa dáhùn tó sọ́ọ̀rà ìnáma anarọ̀ sódò rọ́bì èmi jẹ́ òjijì àtẹ̀dá rẹ̀ lè áhàbà láti gùlámù zakiya láti lè wá fi sẹ̀kùn fún ọ ọmọ tó ń mọ́. kọ́ọ̀lá mọ́rí àgbà sọ báyìí pé adìyẹ yẹ fóònù ní ìgbòlá bóòlù máa ti bímọ wọn làmú yẹn sáti ní ìbẹ́sà bẹ́ẹ̀ dẹ̀ ni ọkùnrin kẹ́kẹ́ òsúnmọ́ nù wọn làmú akùn bàgíjà ní ìsàfẹ́wọ́. kọ́ọ̀lá kadàrí jìbìlì wọn dá mọ́rí lóhùn pé bọ́ọ̀lù ṣe rí nìyẹn kọ́ọ̀lá rọ wọ̀lùmẹ̀jáìláwò ayàtà lè náà kí n ṣe bẹ́ẹ̀ yẹn yóò jẹ́ àmì fáwọn èèyàn ní tó pọ́sibù èèyàn níyà ó sì máa ní bàbá bó ti já pé kó ti pọ́sibù rí tààrẹ tó ṣe wípé kò níyà tó ní bàbá tó ti wáyé tètè àdà ẹ̀rí kọ́láwọn ọba àlejò ọlọ́kọ̀ wípé ìnáwó sọ̀rọ̀ àyíǹda àyíǹda lọ́ọ̀dì kàmáfẹ́lẹ́ àdà sálàkọ̀ọ́ ثم قال له قم فيقول الله نسير آخر نبي الله عيسى عليه الصلاة والسلام هذا بيت آدم نعم فيقولون وبعد لا تجي يسر الله كان صفي يسر جاء آدم قد جبل so ọlọ́run wá létí ìbéèrè ló bá sọ fún mọ́rẹ̀ àwọn ilé wọ̀lẹ́dẹ́àlẹ́rù ayàtàlẹ̀ náà ká lè fi ọmọ yẹn ní àmì ìyanu fáwọn èèyàn yìí ó bọ́ síkù dáadáa kí ìyàwó wà kí bàbá ọmọ wà láti ọ̀rọ̀ náà wọ́rọ́ mẹ́tàmì ńlá kọ́dọ̀ tó jẹ́ kẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba ìyẹn ni pé kọ́jẹ́ nàbí jack bínú àdìyà ìyẹn ni pé kọ́mọ yìí jẹ́ kan náà wà nẹ́bí ọlọ́run ọ̀gá ni amúrán mọ̀sídìyà ìyẹn jẹ́ àṣẹ àti àlámọ̀rí tọ́lọ́run tó parí rẹ̀ ọba dídá wa ń sàlàyé nípa lílóyún rẹ̀ ibi fàhámà lẹ́sìn ojú bẹ́ẹ̀ náà lọ wọn ti lè lóye pé bí ilé ìfẹ́ tí máa ń dúró láwọn obìnrin láàrẹ ti dúró sí lára. fàhámà láti ó ti lóyún ànábì àyíṣà nìyà bàbá ti di ìdí màkàrà ní pàtìkìyà. wọ́n lọ́wọ́ á rìn jìnnà bí àti ìgbọ́ èwo nílé nítorí pé wọ́n ti máa ń tẹ̀lẹ̀ sáwọn obìnrin ẹ̀wọ̀n bí wọ́n máa ti kékeré ni a máa ṣe wọ́n tí wọ́n fi mọ̀ wípé ah, ǹjẹ́ máa ti dára ẹni yìí ọwọ́ á rìn jìnnà ló tó bí mẹ́lì mẹ́jọ ibi tó tún ṣe jọ nìyẹn. ibi kẹrin bẹ láàrin sáà sí mí ìyẹn ilẹ̀ mí ààyè ni wọ́n ń pè ní bẹ́ẹ̀tù láhà táwọn pè mẹ́sìláàmù ẹ̀rí ilé ẹran ni wọ́n ti ń wọ́n ti ń tọ́jú ẹran tí wọ́n ti kù jẹ́ ẹran ẹ̀rí ọwọ́ àti lọ́ọ̀ jìnnàjìnnà fàájà àjà àlùmọ̀kọ́ wọn ló lórí gẹ́gẹ́ báwọn obìnrin ti máa ń lóyún oṣù mẹ́sàn-án làkọ́lẹ̀ sọ pé táàbà sóró ń gbó lóyún yẹn nọ́fẹ̀mbà sí dìsẹ́mbà lóyún yẹn tó ń bí lóṣù tẹ̀lé ẹ̀rí òbí ìrọ̀bí wá gbá ìlàjì ìrìnà láti lọ síbi ibi tí yọ̀rọ̀ bí yẹn mú dé òun ìgbà tó wà níbi igi ṣe dàbí ìlú kọ́ọ̀lù ìyá rẹ̀ ìtàgé mi tó kọ́ọ̀lù àdá ọwọ́ àníwọ̀ ọlọ́run ó mà sọ fún mi o kí ló ń sì fi eléyìí ṣáájú orú tẹ́lẹ̀ yìí ọ̀gbọ́n tó lẹ́sìyàn mọ̀ sí ìyá kí n ti jẹ́ ní ìgbàgbé láwọn yóò ti gbàgbé mi ọ̀nà ẹ̀dá ha mi ń tà sí ha nínú kẹrà mi ọ̀nà ẹ̀dá ha mọ́tàtàhà ẹni tí ń bẹ nísàlẹ̀ ibi tọ́wọ́ àyẹ́ bá ké sí ọmọ ẹ̀dẹ́ mọ́ríà kò ti ṣe kí ni o ó ti ṣe ná láti bímọ yẹn ẹni tọ́wọ́ ànísàlẹ̀ rẹ̀ ké sí tọ́ba yìí pé mọ́ ńlá yìí wọ́n ní kìkì ìlú ní tọ́ka tọ́ba jẹ́ mí ńlá yìí wọ́n lọ́mọ rẹ̀ ní ẹ̀sìn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ńgbà aláàdàdàdà ẹ má jẹ́ kọ́ni ọlọ́run máa fi fi odò kan sí ìsàlẹ̀ ọ̀dọ̀ rẹ fẹ̀yẹ̀ sàríjù ìlọ́gà tó sèrìyà àríyá nínú èdè sèrìyà àríyá tọ́wọ́ ní ti èdè níbẹ̀ náà lọ́kọ̀ àgbẹ̀sọ̀ wáyọ̀ kìí ṣe àrọ̀bí ìyá nìkan sàríjù yẹn wọn a máa pè é ní ìtumọ̀ anáhàr yẹn odò odò kékeré ẹ̀rí àwọn àtọ̀ yìí pé ọlọ́run ti fi odò kékeré kan sí ọ̀dọ̀ rẹ wà ó di ilé ìṣèjì sí ìrìnà láti ikú ìkòkòtò ìdàbí ìdùnnú ọ̀yá mìíràn ọ̀sá ẹ̀jẹ̀ àlẹ́ ìṣòro tàbí jẹ́ ìjà èso tútù tó ṣe kẹ́jẹ yóò jábọ̀ fún ọ báyìí tọ́lá bí wàá jábọ̀ ọ̀kúlì yà máa jẹ ló fi jáde pé kò sí nǹkan tọ́lọ́hún sábà máa ń lò ń sábà bí fún aláboyún tó fẹ́ bímú tó fẹ́ bímọ ju rọ́dọ̀tù yẹn lọ ìyẹn dàbí nù tuntun èlò ìfowó náà ni àkọ́kọ́ ń dáwọ́ fọ́lé fi sínú táàbárí ọkàn gbígbẹ táàbárí mọ́wá fẹ́ fún mi ọ̀kúlì torí pé ọ̀yà máa jẹ́ wọ́n sọ̀rọ̀ bí o sì mú nú odò sísan yẹn ọkọ̀ rí àyìnà o sì tutù ojú o pẹ̀lú rẹ̀. fàyín náà tàrà jù lẹ́nu ẹ̀lú bá kárí àhàdà ọwọ́ àlè àyíká àwọn olè rẹ̀ nìkan náà àwọn èèyàn tí ọjọ́ sí ọ ibi ń bọ lọ́mọ ti wá. ọ̀gbúnlì tó o máa da lóhùn pé inni nazartuli rahman sọ́wọ́mà èyí máa ti ṣèlérí fún ọlọ́run ọba àjọkẹ́ ayé pé màá láwẹ̀ ọ̀rọ̀ lónìí

ẹni mo ní ó jókòó ṣùgbọ́n àwẹ̀ tó lóun gbà yẹn ó parí àwẹ̀ jẹ ẹ̀rí fa àtàkìbí di kọ́wù máa àtàkìbílò ẹ̀rí ọwọ́ agbọ́mọ yẹn lọ bá àwọn ọjọ́ rẹ̀ tó gbé dání Pọ́ọ̀lù ya Mọ́ríà wọ́n wá ní ìyẹrẹ Mọ́ríà lákọ̀ọ́dí jí ìfiṣẹ́ ìfàǹfàrí ya nǹkan tó tóbi lọ́ba fún wáyé ya ó ta Harun wọn náà lọ fi ti ẹni rẹ ìrẹ́tọ́ jẹ́ arábìnrin Harun ìyẹn dáadáa wọ́n pẹ́ nìyẹn. wọ́n sáré àgbo ti mọ́ra ojú bàbá rẹ̀ sẹ́ni bí ọmọ ọ̀gá rẹ̀ ti ti bàtí ìyá ìyá rẹ̀ rẹ̀ sàtẹ́wọ́ gbọ́dọ̀ ti gbélé yìí wá fàṣà ọba yẹn ìkọ́ọ̀lù àwọn bá ní ojú wa sàwádà tọmọdé là bá sọ̀rọ̀ kẹ́lí mo jáde fi máa di sọmi ìyá ti lórí ìtẹ́ ọmọ kọ́ọ̀lá ìní Abdullah ah, aláwo dé àwọn kiri ó tí wọ́n ń pe Jésù lọ́mọ ọlọ́run tí wọ́n tún ń pè lọ́lọ́run nàbí láyà Ìsá àlìsọ́lá àtọ̀sẹ̀lá ìwòtọ́ ọkọ fi dáhùn ní pé ìní Abdullah torí títí yẹn máa ya àwọn èèyàn lẹ́nu ẹ mọ̀ pé gbogbo nǹkan táwọn èèyàn ń sì yàtọ̀ sí ọba adẹ́dà èèmọ̀ ló fi wọ́n wọ́n ń ṣe òkè nítorí kó ti wọ́n lé mọ̀ ìbejì lóòtà alhamdulillah àwọn ọmọ ìyá ń ń ṣe àlóòtà fún kẹ́kẹ́ òṣìṣẹ́ yẹn ìbejì ń lòòsà tọ́rọ ọmọ ẹyọ̀kẹ́ wọ́n máa ń bí tẹ́lẹ̀ wọ́n á wò ga eléyìí tọ́jọ́ méjì yọ ẹ̀kọ́ lòòsà ìmọ̀ ni wọ́n fi ń ṣe gbogbo òòsà nítorí pé bíbí rẹ̀ jẹ́ ìmọ̀ tó fi ajé oúnjẹ ọkọ̀ fi bẹ̀rẹ̀ pé mi sọ lọ́wọ́n ìní àfùlà tàbí ìlú tó wà bẹ̀ ìní dáadáa sí èmi yóò ẹ̀rọ ọlọ́run ọba ni mò ń sè ẹ̀rọ ọlọ́run mi ní ìmọ̀ àti ọlọ́run ni ọ̀ àdáni àti ìtara ọlọ́run fún mi ń tẹ́ra wọ́n já àlàyé nàìjíríà ó lè sì mí lánàá rí. ọ̀jà àìlẹ́ni mubarakan àyìnlá máa tó ó lè sì mí lẹ́nu ìkùkù ìyẹn ni bí ó máa pàṣẹ dáadáa bí ó máa kọ̀ nípa burú níbi yòówù tí mo lè wà. wà á sọ ni ìsọlá àti wọ́n zàkà ó sì pa mí láṣẹ kí máa kí n máa yọ zàkà máa tó tó hajjá tí mo bá ti wà láyé. ọ̀bá rẹ̀ wípé àti ibà rẹ̀ ní Mariam wípé òun náà lọ́dọ́gbọ́n ọdún níyàn kó kẹrẹ. nàbí láàyè sàlẹ̀ sọlá lọ sàlá fi wá ń bá ra àyà rẹ̀ bí ìyóò wòye sàtẹ́wọ̀ wọ́n bá ra mi ìwà àlè dàtí kí n dẹ̀ máa ṣe eré fún yàtọ̀ bí mi ní ìkúkú ní bàbá wọ́n làm yẹ ṣàánú ní ní aṣẹ ní nǹkan ọmọ ọmọ tó ti pé kò ní í tẹ̀ láti lọ́jọ́ tí wọ́n bí mi wọ̀nyẹ́ wọn máa mú àtijọ́ tí máa kú wọ́nyẹ́ wọn máa ọmọ àtàyà àtijọ́ tí wọ́n á gbé mi ìṣe ní àlàyé tó ní gbogbo àwọn àkókò mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìṣe sí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìyẹn ní ìdí ọ̀la ọlọ́run ọba إنك أنت الوهاب قوموا إلى صلاتكم رحمكم الله تعالى Thank you. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن